إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف علماء الله أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسوال إن شاء الله لري تفسير القرآن الكريم لتنو سورة المؤمنون آية 23 أعوذ بالله من الشيطان الرجيم ولقد أرسلنا نوحا إلى كومه فقال يا كوم اعبدوا الله فقال يا كوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في الأولين الله سبحانه وتعالى lẹ́yìn gbà tí ó sọ fún wa wípé wà aléha wà alẹ́lifúlkì tó hàmàlùn òun ọlọ́wọ́n bá òun ní kí ẹ máa gun àwọn dábà wọ̀nyí bákan náà àwọn ọkọ̀ ojú omi tàbá ń bẹ lórí ọ̀dàn àmọ́ ogun àwọn adába àbí àwọn kan tí wọ́n dúró ní ipò dábà òun náà ni àwọn ọkọ̀ àti àwọn nǹkan tí ó farajọ́ tá a fi ń ṣe irinṣẹ́ nísìn bákan náà wà alẹ́ fúlkì tó hàmàlù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ẹ̀ ń gun ọkọ̀ ojú omi tẹ́ bá ń bẹ lórí omi ọkọ̀ ojú omi lẹ́ ń gùn tẹ́ bá ń bẹ lórí ọ̀dàn ẹ̀ ń gun àwọn dábà àbáwọn nǹkan tí ó ń bẹ ní ipò rẹ̀ nísìnyí الله سبحانه وتعالى ولقد أرسلنا نوحا إلى قومه أولا وبا أتنا نبي نوح عليه الصلاة والسلام ìlà káwùmí yìí sáwọn èèyàn rẹ̀ fọ́kọ́lá ya káwùmí ó ní ẹ̀yìn èèyàn mi ọ̀rọ̀bùdùlọ́ha ẹ̀sìn allah máa lakum min ìlà ìgbà ìlú kò sí nkankan nínú àwọn nkan tẹ́ ń ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ kẹ́ ṣe jọ́sìn allah subhanahu wa ta'ala allah nìkan ló lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ ṣèjọ́sìn fún gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣèjọ́sìn fún yìí wọn lẹ́tọ̀ọ́ sí afala tẹ̀tàkù ọlọ́wọ́n bá ló ń sọ fún wípé ẹ̀ ṣe páyọ̀ ọlọ́wọ́n bá anabi adam alayhi salatu wasalam òun ni bàbá ọmọ ènìyàn bí gbogbo aná ṣe mọ̀ ọ̀rọ̀ ìmọ̀lọ́run onìkan tó rinlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di àsìkò anábì nuh alayhi salatu salam gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe sọ fún wa nínú súrọ̀tù nuh àwọn èèyàn rí wọn ìgbà tó di pé wọ́n jáde láyé àwọn tí wọ́n ń sin lọ́wọ́ ọba tí wọ́n àwọ̀ pẹ̀lú ẹ̀ ìgbà táwọn èèyàn wọ̀nyí jáde láyé ṣọ̀ìtàn ó fi sínú ọkàn àwọn ọmọ tí wọ́n fi í lẹ̀ wípé kò bá dáa àwọn bàbá yín wọ̀nyí tí wọ́n lórúkọ tán jẹ́ nírí tí gbogbo òlú mọ̀ kẹ́ẹ̀tì ẹ̀ ṣe nǹkan kan tẹ́ ẹ lè fi mọ́tàláìsì wọn láti lè máa fi rántí wọn bí irú yìí tí àwọn èèyàn náà máa ń ṣe é sìn téèyàn kan ná àwọn tó lórúkọ bóyá ọba ní àbójú olóṣèlú tó bá jáde láyé wọn á ní kí wọn immortalize ẹ wọn ó gbé ilé rẹ kalẹ̀ ìrúrò rí báyìí òun náà ni tíṣọ ìtọ́ọ̀nù tó tà fún àwọn èèyàn anábìínú alayhisalatu wasalam wọ́n dẹ̀ gbé ìrìn wọ̀nyí kalẹ̀ gbàtọ́jọ́ gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù ọdún gorí ọdún ó di wípé ṣèitán ó tún fi sí ọpọlọ àwọn generation tó tún bẹ lẹ́yìn generation tó gbé ìrìn kalẹ̀ ipe ó máa da kẹ́ ẹ máa ṣèjọ́sìn fún àwọn nǹkan wọ̀nyí bí ẹ máa ṣe pèsè fún wọn ni àbí kẹ́ ẹ máa ké pè wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn ìran ìjọ́sìn ó di pé àìdíà yìí náà tún rinlẹ̀ láàrin àwọn generation yẹn ibi tí ẹbọ ti bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ayé nìyẹn gẹ́gẹ́ bí abdullahi bin abbas rọ́dí aláwọ̀-ánhu gẹ́gẹ́ bó ṣe sọ nínú ẹgbàwá tí alimami bukhari rahimahullah ta'ala gbàwá nínú as-sahih kí la fẹ́ lò lélẹ́ yìí òun ni pé ẹbọ bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó fẹ́ dá àwọn èèyàn padà síbi tí àwọn bàbá wọn kọ́kọ́ wà òun náà ni at-tawhid ìmọ̀ ṣoṣo so lára àti dá wọn padà òun náà ni pé gbọ́dọ̀ gbé òjíṣẹ́ dìde láàrin wọn tí ó máa ṣàlàyé fún wọn pé lè tẹ́ ń ṣe ẹ̀wọ̀n orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ní ìsìn láwọn ọba mọ́ ọlọ́run wá ṣóòzì anábì nuh aleyhisalatu wasalam ipò òun ni kó jẹ́ òjíṣẹ́ òun sí àwọn èèyàn ọlọ́run bá tó fi ran wa létí ní báyìí ipò wà lọ́kọ́dọ̀ arsalnenu hàn àwọn ọlọ́run ọba àti ran nuh alayhi salatu wasalam ila qawmihi sí àwọn èèyàn rẹ̀ lẹ́bọ faqala ya qawmi òun náà wá ń sọ láàrin wọn pé ẹ̀yin èèyàn mi ubudullah Allah nìkan ni ẹ sìn ẹ fi gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn yókù ẹ fi ilẹ̀ tabapadà sínú sóràtún nù ọlọ́wọ́ bá ń sọ fún wa ń bẹ̀ gbọ́ waqalu la tadharunna alihatakum wọ́n ń sọ láti oppose inú aláìsọ̀látò sàlám ìpé ẹ̀yẹ yẹn mọ́ da lóhun o látàdàrú ní àlè àtàkù àwọn nǹkan tẹ́ ń ṣe jọ́sìn fún ẹmọ́ pa wọ́n tí ẹmọ́ jù wọ́n lẹ̀ ọ̀kọ́lù látàdàrú ní àlè àtàkù ولا تذرون ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا àwọn orúkọ tá a dárí orúkọ àwọn ẹni rẹ ni wọn tó ṣe pé wọ́n gbé èrè wọn kalẹ̀ láti máa fi rántí wọn èrè yìí ló padà di nǹkan tí àwọn èèyàn wọn padà wá ń sìn eléyìí ló fọ sábàbí tí ọlọ́wọ́ bá fi gbé anabi nuh alayhi salatu salam tó wá ń sọ fún wọn pé ọ̀bùdùlá allah ni ẹ máa sìn máa lakumin ilá ìhẹ́yìí ẹ ní nǹkan míì tó yẹ kẹ́ sìn àfọwọ́ nìkan gbogbo àwọn kan tẹ́ ń sìn kò yẹ kẹ́ máa sìn wọn eré yìí ẹ̀yin lẹ́fọ́ ara ń gbẹ́ kalẹ̀ ẹlẹ́fin rántí àwọn bàbá yín ni ó ti wá di nǹkan tẹ́ ń ṣe jọ́sìn fún tẹ́ ń gúnran fún tẹ́ ń jẹ́jẹ fún tẹ́ ń ké pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀ràn ìjọ́sìn ó wá di pé kí ni ó ń ṣe wá sí fún wọn eléyìí kọ́ntínú bẹ́ẹ̀ fún àmọ̀ iye ọdún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ń sọ fún wọn ipe anabinu alayhi salatu wa salam ipe onímọ̀ alakumin ìlànà ìgbẹ́rù afala tàbí tàkó ẹ̀ páyọ̀ ọlọ́wọ́ba ni fọkọ́rọ̀ ìmọ̀lá olèdínà káfàrù mi kàwé yìí ọlọ́run ní àwọn kẹfìrí nínú àwọn èèyàn rẹ̀ wọ́n ní máa ha àgbà ilé àbáṣọrù mìsìlókòm eléyìí tó ló ń ṣe wáàsù fún yín kí ló fi dáa jù yín lọ èèyàn bíi titi yín lòun náà yòrí ìdùn ayẹtafọ dọ́là àlékún ó fẹ́ jọ̀gá lé yín lórí ni ó ó fẹ́ jọ̀gá lé yín lórí ni ẹ má dáa lóhùn wàlá òṣà àlọ́hùlà anzala mẹ́la ìkẹtẹ̀lù tó bá ṣe pé tá à ń ṣe yìí ò da ọlọ́run ọba yóò ran àwọn màláìka sí wa ni kò ń ṣe yẹn ẹgbẹ́ wa ni ó ràn sí wa eléyìí tẹ́ ẹ bá fi lè gbà fún ó fẹ́ jọba léyìn lórí ni máa sọ̀rọ̀ ìrìnà bí hàádá fi àbà inel àwọ̀lé in tó ń sọ fún àyàn bàbá títí wá àgbọ̀n pa wọn wípé nǹkan tí wọ́n máa ń ṣe ló ń pè wọ́n sí ibi tí pọ́blẹ́mù wà lélẹ́yìí òun náà ni pé kéèyàn máa bá àwọn èèyàn sòdodo Kama máa fi nǹkan bá láwọn bàbá wọn ṣe rí fún wa eléyìí àwọn anábì ọlọ́wọ́n bá nǹkan tí wọ́n go through ni bẹ̀rẹ̀ látòrí anábì nuh alayhi salatu wassalam káwọn omi tán ti ọ̀rọ̀ ẹ̀ sí wípé ó fẹ́ jọ̀gá láwọn lórí ni ó fẹ́ ní followers ni kò fẹ́ sí ànábì ọlọ́wọ́n kan tí wọ́n ní sọ̀rọ̀ ẹ̀ fún bẹ́ẹ̀ làwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́n ní àwọn àfáàtàn ṣe wá sí wọn lóun náà fẹ́ níjọ ni òun náà fẹ́ lérò ni èyí tí wọ́n sọ fún wọn ni tó ń bọ́ ti jẹ́ pé nǹkan tán mú wá tán ṣàlàyé nǹkan tó clear ni wọ́n láwọn ò gbọ́rú nǹkan báyìí pa bàbá wọn ẹ̀rí dàbí pé bàbá yín ní wọ́n ń sìn nìyẹn dàtí sàwọn tó jẹ́ bàbá àkọ́kọ́ àwọn bàbá tẹ̀yìn bá àwọn ni wọ́n ń sin òòṣà tí ẹ gbé kalẹ̀ yìí ṣùgbọ́n àwọn tẹ̀ ń sin iṣẹ́ àwọn ni wọ́n dára wọn ni àbí ọlọ́wọ́ bá ló dá wọn èyí náà gbà wípé kí ni wọ́n bí àwọn wọ̀nyí bọ́n ṣe bí ẹ̀yìn náà ni bó o ni ẹni tán bí yóò ṣe wá dẹni tá a mọ̀ sí à ń sin ẹgbẹ́ wa ọmọ ènìyàn a pé torí pa bá bàbá wa lórí ìta máa ṣe lọ náà nù àwọn lónìí ara àwọn tí wọ́n bọ ṣàngó àwọn tán ń ọ̀bàtálá gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n á sọ ìtànmọ́ṣedélé ayé bó o ní ẹni tí àwa náà gbà wípé ó wálé ayé ni ẹ̀dá ni ó ṣe jẹ́ni tá a mọ̀ sí common sense ni ta ló rán wọn níṣẹ́ ta lẹ́yìn tó ṣe wípé ó dá wọn ẹni tó dá wọn ló yẹ kí a mọ̀ ṣèjọ́sìn fún un ló jẹ́ pé lára argument tí àwọn anabi ọlọ́mọba tí wọ́n sábà máa lò against àwọn èèyàn wọn òun náà nìyí ọlọ́wọ́ bá sọ fún wa níbo wa muhammad sallallahu alayhi wa sallam yusuratu yunus ó ní kúlùmọ̀ yẹn zukú kùnà sàmá ìwọ̀n art ta ló ń ṣe jẹ mú fún yín èyí tẹ́ mú jáde láti inú ilẹ̀ ni irúgbìn tó ń wò ni àwọn àlùmọ́nì tẹ́ mú jáde láti inú ilẹ̀ ni èyí tó ń wá láti sánmà òjò tó ń rọ̀ kalẹ̀ tó ń ṣe fún yín kúlùmọ̀ yẹn zukú kùnà sàmá ìwọ̀n art wọ́n máa ní ẹ̀ ń lékò samuel absorb kalẹ̀ tó ní ètò tí tó ní ojú iná yìí bẹ̀rẹ̀ gbogbo eléyìí lọ́wọ́ wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala oníkulman irzuqna samai wal ard tàlẹ́ tó ń ṣe jẹ̀mú fún yín èyí tó ń wá láti sánmọ̀ ni àti èyí tó ń wá láti inú ilẹ̀ bákan náà tàlẹ́ tó ní ojú iná yìí etí ìgbọ́rọ̀ yín tàlẹ́ tó ṣe wípé òun ló ń yè yín òun ló tó ń tó ń tó ń máwọn míì fi rọ́pò yìí talẹ́ni tó ń ṣe bèrè gbogbo eléyìí lọ́wọ́ wọn bákan náà wọ́n máa ń yóò xirijú lḥayé ní ẹlẹ́mẹ́yìí wọ́n yóò xirijú lẹ́mẹ́yìí tẹ̀ ní ẹlẹ́yìí talẹ́ni tó ń ṣe gbogbo eléyìí òkú láti jáde láti inú òkú bákan náà tali ọmọ yóò dabiru amra talo ń darí ọrọ̀ ayé tó bá bèrè gbogbo eléyìí lọ́wọ́ wọn fàṣẹ wọ́n ní allah ló ń ṣe wọ́n ní allah ló ń ṣe ta ló ń ṣe jẹ mu fún yín èyí tó wá láti sánmà tilẹ̀ rí talẹ́ni tí ohun òkú jáde látara ayé àbí alàyè látara òkú bákan náà talẹ́ni tí ó ní etí ìgbọ́rọ̀ yín talẹ́ni tó ń darí ọ̀rọ̀ ayé fọ̀sẹ̀kùlú náà lọ́wọ́ wọn ni allah ni ọlọ́ni ìlànà mi wá sọ fún ọ pé afọlá tẹ̀tẹ̀kùn tẹ̀ bá wọn pé allah ló ṣe gbogbo àwọn kan yìí ẹ̀ ṣe wá páyà ọlọ́wọ́n bá wọn argument ni wọ́n ń béèrè lọ́wọ́ èèyàn ta ló ṣe lé oní allah ta ló ṣe lé oní allah ta ló ṣe lé oní allah ó túmọ̀ sí pé nìyẹn believe in existence of allah ó believe pé òun ló dá wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala oní anabiwa muhammad sallallahu alaihi wa sallam kó béèrè gbogbo àwọn nǹkan yìí lọ́wọ́ wọn wọ́n á dẹ̀ admit wípé ọlọ́run ọba allah ló ṣe yàtọ̀ sáwọn tó tún burú ju àwọn eléyìí lọ níbi iṣẹ́ kẹfìrí àwọn tí wọ́n á ní kò tiẹ̀ sí tó ń jẹ́ ọlọ́run bó wá ní gbogbo àwọn kan tẹ́ ń rí wọ́n á ní ó ṣẹlẹ̀ by mere coincidence ẹlòmí ó sọ fún yín ẹ̀yọ́ ni big bang theory òun ló fi ṣẹlẹ̀ big bang theory yẹn kí nípìnlẹ̀ títí ẹ̀ nǹkan tó tó tó tí tó bẹ́ táyé fi wá bẹ̀rẹ̀ yẹn ta ló dá nǹkan yẹn question tí wọ́n lè dáhùn ni tó yẹ làwọn mìíràn fi sọnù wọn yìí pé intelligent design kan bẹ tó ṣe wípé òun ló ṣe nǹkan yẹn intelligent design kan bẹ tó ṣe ṣùgbọ́n wọn fẹ́ pé intelligent design yẹn wọn fẹ́ gbà pé ọlọ́wọ́ bá allah ni ṣùgbọ́n wọn á ní big bang theory nǹkan yẹn explode ètò explode yẹn bó ló ṣe dáyé ẹlòmínú ọ̀nà wà á gí òkè gbàdẹ́ sọ pé nkankan ló dá ètò ẹ̀sìta ló dá nkankan yẹn àwọn àwọn abèrè pé fún ara yín ẹ̀yìn kan náà gbà wípé tá a bá ń sọ wípé nkan yìí ló dá ilé lápèjúwe kan sọ wípé oúnjẹ yìí fatima ló ṣe káwa béèrè pé ta ló ṣe fatima fatima kì í ṣe oúnjẹ so question tí kò bára ká ìmú ni ká sọ pé ta ló ṣe fatima torí pé fatima kì í ṣe oúnjẹ oúnjẹ ni wọ́n máa ń ṣe so ká níta ló dá ọlọ́run question to god torí pé ọlọ́run ọ̀bọ̀ kì í ṣẹ̀dá so àwa àti yín gbà wípé nǹkan ló gbọdọ̀ dá nǹkan nìyí ẹ̀yin sọ wípé big bang theory òun ni bó ló ṣe ṣe tó fi di gbogbo nǹkan tó ṣe yìí kí la fẹ́ lò ó ni pé ẹlòmíín bẹ nínú àwọn tọpẹrẹ àwọn scientist lónìí àbí philosophers tó ṣe pé kẹfẹ́rí wọn ni ìṣe kẹfẹ́rí wọn wọ́ọ̀sì ju ìṣe kẹfẹ́rí fìràhùn lọ torí pé fìràhùn ìgbà tí ó di pé ilẹ̀ fún mọ́ torí ikú ó sọ tó jòdòdò jáde ó ní àmọ́ntú anáwòlá ìlàhà ìlàlẹ̀dì àmọ́nà bí i bánú israel gbogbo àpé kò sí ọba kan tó yẹ ká mọ̀ ṣèjọ́sìn fún àyàfi ọba tí àwọn ọmọ israel nígbàgbọ́ nú ẹ̀ nígbà tó rí kú ọlọ́run wá sọ fún pé àhàn ìsìn ló fẹ́ aṣọ ìtakọ̀bù tó ti ṣe lọ́wọ́ ọba tẹ́lẹ̀ ó mọ̀ nú ọkàn rẹ̀ wàjáhadú bíhà wàstáìkọ̀nàt àǹfóṣùhùn zolman wà ó ń takò nǹkan tí musa sọ ṣùgbọ́n ní ọkàn rẹ̀ ó mọ òdodo bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ wọ̀nyí tí wọ́n á ní àwọn ti kàwé bẹ́ẹ̀ làwọn ti mọ ìmọ̀ sáyẹ́nsì délẹ́bù wípé wọ́n máa sọ àwọn nǹkan wọ̀nyí wọ́n á ní kò sùn tó ń jọ lọ́wọ́ ṣùgbọ́n bó láyé ṣe bẹ̀rẹ̀ yóò ní big bang theory kan ṣòwò à ń bẹ́ẹ̀ gbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ yìí o sì ń bẹ o lè fẹ́ káwọn èèyàn gba nǹkan tí wọ́n sọ fún wọn yẹn so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ló dáyé àwọn kẹfẹ́rí wọ́n gbà àwọn èèyàn anábì inú àìsàlátù sáàmù wọ́n gbà pọ̀ ọlọ́wọ́n bá ló dáyé ló ṣe jẹ ẹ̀mú ṣùgbọ́n pọ́blẹ́mù wọn òun náà ni wípé àwọn ó máa képe nǹkan míì báwọn ṣe ń képe ọlọ́wọ́n bá náà àwọn ó máa gúnran fún nǹkan míì báwọn ṣe ń gúnran fún ọlọ́wọ́n bá náà àwọn ọmọ jẹ́jẹ́ fún nǹkan mi báwa ṣe ń jẹ́jẹ́ fún ọlọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá nìkan kọ́ làwọn ó máa ṣe nǹkan yìí fún nítorí jẹ́ pírọ́blẹ́mù tuntun wọn nìyẹn sọ anábì nù alayhi salatu wa salam ó wá ń sọ fún wọn ó ní ẹ̀yin èèyàn mi ọ̀bùdùlọ́ allah ni ẹ̀sìn máa ní ilá ìgbẹ́ ìròyìn ẹ ní ọba míì tó yẹ kẹ ẹ sin àyàfò nìkan eléyìí náà là ń pè ní láìláha ìlọlọ ẹni tó wá ti ń sọ láìláìlọ́lọ́ kò ń képe nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ń gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ń gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run torí pé ìjẹ́jẹ́ fún nǹkan mi ìgbára lé nǹkan mi ìgbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó takò láìláìlọ́lọ́ tó ń sọ ó takò láìláìlọ́lọ́ tó ń sọ ẹni tó ṣe gbé fọ́tò ṣe kọ́lé tẹ́ẹ̀bì lẹ́ẹ̀pẹ́ kí ló yóò fi gbé kọ́lé ó bìlíìfù pé kí ni tó ń dáàbò bò ó nìyẹn àádọ́ ṣéǹkù bẹ̀ lọ ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fún ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ní ṣéwò kan ò lè máa ṣọ́ wa ṣéwò tó ti kú tàgbé fọ́tò rẹ̀ kọ́lé tó bá ṣe pé lè ṣọ́ rẹ̀ ní òun gan fúnra òní kú so àdìọ́kàn yẹn àdìọ́kàn ẹbọ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni so anabi nu alayhi salatu wasalam in tó ń pariwo fún ọ̀nà ní ọ̀bọ̀dọ̀lá malakum ilá in ghayru afala tattaqu bẹ́ẹ̀ ni gbogbo àwọn anabi ọlọ́run ọba tó wá pátápátá in tí àwọn náà ń sọ nìyẹn ẹ̀sìn lọ́wọ́ ọba allah olóòjẹ́ pé ẹ̀ní rẹ́ni tó ń ṣe wáàsí tó ń pèpè lọ síbi tawhid tawhidullah ìmọ̀ ọlọ́run ọba alákan ṣoṣo àfikún ṣe pé kí àwọn èèyàn ní kórìíra fún un torí pé in tó ń sọ yẹn in táwọn èèyàn fẹ́ gbọ́ ni ó takò àṣà táwọn èèyàn jogún bá lọ́wọ́ àwọn bàbá wọn ló jẹ́ pé anábì inú alayhisalatu salam nǹkan tó gbójú lọ́dọ̀ àwọn èèyàn lọ́lọ́wọ́ bá ń sọ fún wa anábì ibrahim anábì musa alayhisalatu salam anábì isa alayhisalatu salam gbogbo àwọn anábì ọlọ́wọ́ bá àwọn tó ṣe pé ọlọ́wọ́ bá ní wàlàkọ́ bàásùn àfikún lè ó mẹ́tì rọ̀ sùúlà ọlọ́ni àti gbé dìde ní gbogbo ọjọ́ rasulan òjíṣẹ́ àná ìbúdó lọ in tí wọ́n sọ fún wọn náà ni pé àní ẹ̀sìn ọlọ́wọ́n wa wáṣẹ́ ní kò tọ̀húd ẹ̀dìnà sí tọ̀húd gbogbo wá sí tí a bá fẹ́ ṣe tí ó bá ti wà centered around the eléyìí kò ṣe wá sí kò ṣe wá sí wá sí gangan táwọn ànábì ọlọ́ba wá ṣe òun náà ni àdáwà ilẹ̀ tàwọn ìpèpè lọ síbi ìmú ọlọ́wọ́ bá ṣoṣo ká má gunra fún nǹkan mi má jẹjẹ fún nǹkan mi má gba nǹkan mi má gunra fún nǹkan mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá ń pè ní ìmú ọlọ́wọ́ bá lọ́kan ṣoṣo so anabi nuh alayhi salatu wasalam nǹkan tó pèpè sí ni ṣùgbọ́n ńgbà tí ó ń pèpè síbẹ̀ ìjáwé èèyàn rẹ̀ juwọ́lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú takò lára ágímẹ́ntì wọn wá ní wípé ma hadha illa basharun mithlukum èèyàn bíi tí ń lẹ́ni yìí náà yuridu ayatafaddala alaykum ó fẹ́ jò lórí lẹ́yìn lórí ni ẹ mọ́ gbà fún un walau shaa Allahu la anzala malaikatan tó wọ́n wà sọ ṣùgbọ́n ọmọ èèyàn ẹgbẹ́ owó máa sọ fún wa pé nǹkan tá à ń ṣe yóò da òjíṣẹ́ ọlọ́run bá lu ìrọ́ ló ń pa ó fẹ́ jọ̀gálẹ̀ wa lórí ni torí eléyìí lọ̀pọ̀lọpọ̀ àwọn èrò fi gbà fún arábìnrin àlẹ́sọ̀láàtú sàlámù ọlọ́run ní ọmọ amẹ́nàmá ìlà kàlíìlì àwọn èèyàn díẹ̀ ló gba imani pẹ̀lú nù àlẹ́sọ̀láàtú sàlámù àwọn afáà ni wọn tó 80 àwọn tó ń gba imani pẹ̀lú nù àlẹ́sọ̀láàtú sàlámù ọgbọ̀rọ̀ àwọn tó kù wọ́n jẹ́ páyà kẹfìrí ni torí pé wọ́n rí i pé tó ń béèrè fún báwọn ṣe ń wò ó wọ́n mọ̀ ní ọkàn wọn ṣùgbọ́n orí kunkun wọ́n wò pé ó ń wá olórí ni supremacy ló ń wá torí ẹ̀ ni wọ́n fi gbà fún àwọn èèyàn díẹ̀ ló gbà fún gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ fún wa ní alukur'an kẹrìm bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí pé tí wọ́n ṣe yí pé ní táwọn ń ṣe ò dá ọlọ́run ó sọ mọ̀láìkà kalẹ̀ pọ́pọ̀lọpọ̀ náà ṣe máa sọnù àwọn kùrẹ́ṣì náà ń tán sọ fún àrẹ́mísọ̀ allah asálám nìyẹn ìpè kọ́lọ́ sọ màláìka kalẹ̀ tó bá ṣe wípé nǹkan tá à ń ṣe yìí ò da láti wá sọ fún wa ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní àrẹ́mísọ̀ allah asálám kó sọ fún kún lọ́wọ́ àná fi áwùdí màláìka tó bá ṣe pé tó ń bẹ lórí ilẹ̀ náà ni àwọn màláìka yẹmṣúnà mutmainin tó ṣe kí wọ́n rìn lórí ilẹ̀ lẹ́ni ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rìn lórí ilẹ̀ lónìí àwọn tó wọ́n rìn lórí ilẹ̀ pápá àwọn màláìka ni lanazalna alayhi min al-sama'i malakan rasula ọlọ́run ní àbá sọ màláìka fún wọn kó wá ṣe wáàsí fún àwọn màláìka ṣùgbọ́n èèyàn lẹ́yìn ẹni tá a rán sí yín náà lè yẹn ẹgbẹ́ yín torí pé tá a bá rán màláìkà sí yín tó bá wá bá yúnífọ́ọ̀mù màláìkà bó ṣe jẹ́ màláìkà rí ẹ̀ sàdánù ni so ìtọ́kù náà ni wípé kó jẹ́ màláìkà tí wàá wá bá yín ni kó jẹ́ fọ́ọ̀mù yẹn náà ni wàá bá yín so kí ni pọ́ìntì ìran ìṣe ní màláìkà tí wàá bá yín ní fọ́ọ̀mù èèyàn tó ṣe pé káàrin èèyàn ẹgbẹ́ yín sí yín tẹ́ mọ̀ dílé rẹ̀ tẹ́ mọ̀ lólódodo èèyàn tẹ́ mọ̀ lókùrọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn ará maka wọn mọ dáadáa ipe èèyàn dáadáa ni alámàánà ni olùfọkàntán ni ẹni tí ìparọ́ ni wọn mọ gbogbo àwọn qualities yìí pẹ̀lú ẹ ìgbà tí jibril alayhi salatu wa salam tó wá bá tó ní pé ọlọ́wọ́n bá tó ṣe ní òjíṣẹ́ òun gan fún rẹ̀ pé jibril yọ sí iná ó kọ́kọ́ dá wàhálà alẹ́ fún gẹ̀gẹ́ fún rẹ̀ náà tó ṣe pé òtútù mú ni tó ń pariwo zamiloni zamiloni dasironi dasironi tó ń pariwo rẹ̀ èyí wá ní kọ́lọ́ ọ̀rọ̀ mọ̀láìkà sí ẹ̀yìn náà ni ó túmọ̀ sí pé kí ni kò lè sí fọkànbalẹ̀ lórí rẹ̀ torí pé èèyàn kan nú yín tí ọlọ́wọ́n ọba ṣàlẹ́ṣà gan mọ̀láìkà àpíẹ̀ sí ní fọ́ọ̀mù ẹ̀ ní bọ́lọ́wọ́n ọba ṣe dá okó ìdààmú gbóǹgangan fún rẹ̀ tó ń sá káàkiri ni torí náà ọlọ́run subhanahu wa ta'ala wá rán èyàn ẹgbẹ́ yìí kò wá rán èyàn jẹgẹjẹgẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyàn tẹ́ mọ̀lẹ́yìn dáadáa náà ló rán sí yìí ni ṣùgbọ́n gbà tí ó jíṣẹ́ fún wọn ìpè ara mẹ́ka ká mo sọ fún yín sí pé àwọn ọmọ ọ̀tá fi wá àtáàkì yín wọ́n ń bẹ níbi valley yìí akuntu musaddiqi ṣé máa gbà mí gbọ́ wọ́n ni àá ah, ah, ma jẹ́ rọ́bìnà àríkẹ́kẹ́rì ó parọ́ fún wáyé lágbẹ̀ta àti mẹ́ ṣùgbọ́n gbà tó dípò sọ̀rọ̀ yí pé òjíṣẹ́ ọlọ́run wa ló ń jẹ́ sí yí o ẹni tí ó kọ́kọ́ tako gangan ni ẹni tó jẹ́ ọ̀nkù rẹ̀ ni abúláàbù tí wọ́n pè ní abdulhuzza nígbà yẹn ọlọ́run ọba ló pè ní abúláàbù olè tí ó kọ́kọ́ tako ìpítà balaka ya muhammad kò ní dáa fún ẹ̀rẹ́ muhammad aláàdá jama'a tana ṣe sọkúsọ tó fẹ́ sọ tó fi kó wájọ́ nìyí nígbà tí opposition máa ń báyàn láti inú mọ̀lẹ́bí yàn ó ti tán kí ní ẹbẹ́ sọ nípa àwọn aráàta so lè jẹ́ kí nǹkan ilé fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ní ìpìlẹ̀ dáwà débi pé wọ́n padà ṣèpẹ́pẹ́ tó pèrò ní ipá wọn pa anábí sallallahu alaihi wasallam tí yẹn sọ fún wa pé kí ni ọmọ ènìyàn ọkọ̀ òdodo àfẹnití ọlọ́ba ṣàánú nìkan lóko so anabi nuh alayhi salatu wasalam in tí wọ́n sọ fún náà náà sọ fún anabi sallallahu alayhi wasalam o náà náà sọ fún anabi musa alayhi salatu wasalam fúràánù sọ fún musa pé ah, ìwọ ọfẹ́ jẹ gàba lórí ilẹ̀ ni so ní wọ́n allah tó bá ṣe pé ó ń bẹnu ohun ọlọ́run ọba ìlà zala malaika tán yóò sọ àwọn malaika kalẹ̀ so ní táà ń ṣe kò rọ́ọ̀nù bàtọ́nà ò ti sọ malaika kalẹ̀ yẹn ó túmọ̀ sí pé kò sí problem pẹ̀lú táà ń ṣe ìwọ́kàn dìde láàrin wọn fẹ́ sọ̀rọ̀ ẹ di ọba lé wa lórí mọ́ṣẹ́ sọ fún muhammad sallallahu alaihi wa sallam ẹni tẹ́ ẹni yóò fẹ́ jọba lé lórí ìyẹn anabi muhammad sallallahu alaihi wa sallam tẹ́ ló fẹ́ jọba láwọn lórí gbà tiẹ̀ náà wọ́n padà áwò gbòógè ẹni yìí ni nǹkan tó ń sọ tó fi ń takọ àwọn òṣà wa ó ti pọ̀ ẹ jẹ́ káwọn tá a lè ṣe àwa pè igbe rẹ̀ muhammad afẹ́ ní mítìnì pẹ̀lú ẹ̀ yìí tó ń sọ yẹ afẹ́ kó sọ adẹ̀sítàn àti fi ẹjọba ìlú ìlú tí ò lọ́ba tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jọba ní maka òní ìtàn táwọn yorùbá máa ń sọ tí ò lẹ́sẹ̀ ńlẹ́ wọ́n ní mẹ́kà làwọn ti wá òdùdó wa ó wá láti mẹ́kà torí pé ọmọ ọba ni ọmọ lámúrúdú kò sẹ́yìn tó ń jẹ́ lámúrúdú nínú tàwọn ará mẹ́kà ni torí wọ́n ti ẹ̀ ń jọba mẹ́kà ni kò tún wá sẹ́yìn tó ń jẹ́ lámúrúdú ní mẹ́kà ìdílé ìdílé ló wá so wọ́n dẹ̀ ní àwọn àgbààgbà àdílé kan ṣùgbọ́n maka àṣẹ òní kan ní ọba maka ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn ará maka tí wọ́n ní tó wá ṣe gbogbo fẹ́ jọba ni gbogbo àwa ìdílé ìdílé maka àti padà ṣe mítí nìgbè fi ẹ́ jọba tó bá rẹ̀ pé owó ló fẹ́ a máa dá owó jọ fún ẹ anábìsọ̀ ọ̀la ọ̀sán ní tá bá fi lè ju òṣùpá tán jù lé mi ní èjìká ọ̀tún wọ́n mú ìràwọ̀ wọ́n jù lé mi ní èjìká òsì aláàánú àtúrùkọ adàlẹ̀ àbúrà ipé kí mọ́ ṣe wá sí tí mo ṣe yìí má kàràtù mi ní ìfilẹ̀ ìbẹ̀rẹ̀ láti rí pé ẹni yìí kò ń ṣe owó ló ń wá bẹ́ẹ̀ ni kò ń ṣe ipò ṣùgbọ́n èyí ètò juwọ́lẹ̀ fún náà nìyí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ṣorí kùnkùn náà ni ẹni tẹ́ ẹlẹ́fẹ́ fi jọba torí kò ṣọba lòun wá ìtọ́lọ́run náà ń fún sí yín lòun sọ fún yín ni gbogbo húbàlù manatu láti tẹ́ ń sin yìí tẹ́ ń gúnran fún abẹ́ ń jẹjẹ fún abẹ́ ń kípe wọn ẹ mọ́ pè wọ́n mọ́ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni wọ́n fún ara yín lẹ gbére wọn kalẹ̀ bóòlù ẹ ṣe mọ́ sin ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba tẹ́ fi ọlọ́wọ́n ọba tó dá wọn lẹ̀ the same message kò yàtọ̀ sí ti anabi nuh alayhi salatu wasalam kò yàtọ̀ sí ti anabi musa alayhi salatu wasalam the same message olùdókè gbogbo àfáà tó bá lóun fẹ́ ṣe wáàsí lónìí orí agbọ́nrin yìí náà ló gbọ́dọ̀ mọ́lé lórí ẹ̀ka wa ni intervention intervention wa sí lórí òun náà ni economic development àwọn muslims òun náà ni social clinic àwọn muslims ẹ̀ ilé ìlàbẹ́ ṣe ń sìn ẹ̀ tí ì ṣe wáàsí táwọn èèyàn wá kú lórí economic development pẹ̀lú ẹbọ wá irú ẹbọ táwọn ará mẹ́ka ń ṣe wọ́n kú lẹ́ni tó ń wọná lọ ní kọ́lọ́mbà kó wa ìyẹn ò túmọ̀ sí pé islam ò dá sọ̀rọ̀ ọrọ̀ ajé tó ẹ̀ làwọn òfin tó so mọ́rọ̀ ọ̀rọ̀ kátàkárà lòfin yẹn fi ń bẹ ọ̀rọ̀ mọ̀lẹ́bí lòfin fi ń bẹ ṣùgbọ́n nǹkan tó lágbára jù torí pé nà láà láyé fi wà yín ṣùrọ̀ kàbí ọlọ́run ò ní ṣàforíjì pé kéèyàn ṣe bá pẹ̀lú òun wọ̀yẹ́ fíró máa dùn nàdà líka ìmọ̀ ìyẹn ṣá èyí tí ò bá tó yẹn wọn ọlọ́run bá lè ṣàforíjì ẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà òun láti ṣàforíjì fún èyí láwọn kùdìẹ̀kudẹ nípa ọ̀rọ̀ kátakátá tó ṣe pé kò bá in lò ń bẹ́ kò bá ń tọ́nà wọn bá sọ mu nípa ọ̀rọ̀ ìbámọ̀lẹ́bí àti àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ó ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá lè ṣàforíjì fún ó lè fìyà jẹ́ ó lè lè ṣàforíjì fún ṣùgbọ́n pé èèyàn pàṣẹ ní ọ̀rọ̀ ọrọ̀ ajé báṣemọ́ ń pè àbí níbi ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni ṣùgbọ́n wá kùnà níbi ọ̀rọ̀ ẹbọ ṣíṣe òun ló máa ń gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó máa ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó máa ń ké turu yà bẹ́ẹ̀ tó bá kú mọ́ta káfíra mushrikan ó kú ní ẹlẹ́bọ ni àwọn tí ọlọ́wọ́ bá ní wọ́n máa gbé mi náà lọ gbére kọ́ máa bá kó ṣàánú wa olùkọ́ kúkú gba àwọn ànábì ọlọ́wọ́ bá ibẹ̀ gangan náà mójútó torí pé gangan ni foundation ìyẹn gangan ni ìpìlẹ̀ sọ bá subhanahu wa ta'ala ó ní àwọn èèyàn sọ fún anábìnú alìsọ́lọ́tọ̀ sọ́lám pé mọ́ sọ rìn nàbí hánà fi ààbà iná àwọn eléyìí tó ń sọ fún ààrẹ nù àbàbà wa tán lọ àwọn gbọ́kànmọ́ sọrú tó ń sọ ààrẹ lè tẹ̀lé ẹ̀ ìnúwà ilẹ̀ rọ́ṣùlùm bí ìjìnnàtùn ẹ àbí kó yẹ pé kí ni ti di àsìkò tí ikú qala rabbi nsurni bima kadhabun anabi nuhu alayhi salatu wassalam ó ní ibi ọlọ́wọ́ bá mi o na mi ṣe rẹmi lọ́wọ́ àwọn èèyàn yìí ń pè mí ló kúrọ ni wọn àgbà mí gbọ́ kò sí gbogbo nǹkan tí mo sọ fún wọn àgbà gbọ́ tabapadà sí suratu nuhu àárí bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá yìí sọ rẹ̀ inna arsalna nuhan ila qawmihi ọlọ́wọ́ bá ní àwọn aláran nuhu alayhi salatu salam sí àwọn ọjọ́ rẹ̀ an anzere qawmaka min qabli an ya'tiyahum adhabun alim ipe ṣe ìkìlọ̀ fáwọn ọjọ́ rẹ̀ káfẹ́ bọ́tán ṣe rẹ̀ ṣíwájú kí ìyà ẹlẹ́tẹ̀ lérò tí wá bá wọn kọ́lẹ̀ àkọ́wọ̀n inú ìlàkùn nàdírù mùbí ó ní ẹ̀yẹ̀ mi olùkìlọ̀ ẹ̀yà tó fojú hàn mú jẹ́ fún o ani ibudulọ ipe ẹsìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala in tí o ma sọ fún wọn náà ni qala ya qawmi inni lakum nadhiru mubin ani ibudulọ ipe kẹsìn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹ má sin kàmi gbogbo àwọn anabi ọlọ́wọ́n bá nǹkan tí wọ́n ma sọ fún àwọn èèyàn wọn ni ẹsìn ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó tẹ̀síwájú. قلنا نبي نوح عليه الصلاة والسلام سيقول وإني كلما دعوتهم لتكفر لهم إلى الله مو شيء بوان كاليري àforíjì rí ọlọ́run ọba tọba jáwọ́ bí gbogbo nǹkan tí wọ́n ń ṣe lẹ́bọ̀ jáàlú asọ́ọ́bì àmfi àdánihìn wọ́n ti ọmọ níka bọnú etí lẹ́ni tó ń fi mí ṣe yẹ̀yẹ́ jáàlú asọ́ọ́bì àmfi àdánihìn wọ́n stẹ́kṣọ̀ sí abáhùnmọ́ àsọ́rú wọ́n stẹ́kbárù stigbára bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe kọ́ńkọ́ tíyán wọ́n láwọn ò ní gbọ́n tí mo ń sọ anabi nuhu alayhi salatu salam ó ní wa inni da'awtuhum jiharan mo pè wọ́n gbangbata gbangbata mo ṣe wáàsí fún wọn bákan náà wa alantu lahum mo sọ ní gbangba wa sọ tu lahum mo ṣe ní kọ́kọ́ mo lọ bá wọn náà wọn náà mo pè wọ́n ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń kọ́ nítorí léwọkún náà ni ìkọjá àlà wa inni kullama da'awtu ni takfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wastakshaw thiyabahum wa asaru wastakbaru istikbara thumma wọ́n gbagba ta bákan mo pè wọ́n ní kọ̀kọ̀ ṣùgbọ́n sì ṣorí kunkun lórí ìkà tí wọ́n ń ṣe ni tọ́ba padà sun sọ́rọ́tù nù àárí bọ́lá wọn subhanahu wa ta'ala bí ó ṣe sọ ọ̀rọ̀ wọn kí la fẹ́ lò bí gbogbo eléyìí òun náà ni pé anábì nù alẹ́sọ̀rọ̀tọ̀ sàlám ó padà képe ọlọ́run ọba tó rọ́bì òṣòwò níbi máa kàzàbó èrè ọlọ́run bá ràn mí lọ́wọ́ wọ́n pè mí ní òpòrọ anábìnú alẹ́sọ̀láàtù sọ́lám gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ níbò mí ó ní falabitha fihim alfasanatin illa hamsina amin anábìnú bẹ láàrin wọn lẹ́ni tó ń ṣe wá sí fún wọn alfasanatin ní 1000 years dín ní 50 that is hundred fifty years ló fi bẹ̀ láàrin ọlọ́run ní kí ẹni wọn mọ ọgùn ní àsìkò ìgbà yẹn ẹni tó ń ṣe wáàsù fún wọn lọ́sàn-án ni lóru ni leylan wa nahara wàlámi ẹsẹ̀ tó ń dùn á ilá fi rọ́rọ́ ó ní mò ń ké pè wọ́n mò ń pè wọ́n lóru ni lọ́sàn-án ni wàlámi ẹsẹ̀ tó ń dùn á ilá fi rọ́rọ́ wáàsí tí mò ń ṣe fún wọn ìképe tí mò ń képe wọn ìpè wá gbọ́rọ̀ ọlọ́wọ́n bá wọ́n sá fún mi dì mọ́ọ̀dù so ká lè mọ ntí àwọn ànábi ọlọ́wọ́n bá tí wọ́n gbé turu òun fà tó jẹ́ pé àfáà tó ń ṣe wáàsí táwọn èèyàn gbọ́ wáàsí rẹ̀ òǹkọ́lẹ̀ ní àkọ́kọ́ àwọn ànábi ọlọ́wọ́n ti ṣíwájú ànábi inú alẹ́sọ̀láàtọ̀ sàlám tó jẹ́ òjíṣẹ́ àkọ́kọ́ tọ́lọ́wọ́n bó gbé dìde fún àwọn ọmọ ènìyàn anabi nuhu alayhisalatu salam ọ̀nà lọ fi tírìtì ẹ̀ sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala onífà wàhálà iléyìí anisnail fúlkàbí ayúnina ọlọ́run ni ó ti gbìyànjú torí pé ìgbà tó ṣó anabi nuhu alayhisalatu salam náà oni rabbi la tadhar ala alkafirina dayyaran innaka intadharhum yudillu ibadaka wa la yalbi illa fajiran kaffara ó ní ìrẹ́ ọlọ́wọ́ bá gbogbo àwọn eléyìí wọn nìkan ṣe o ṣùgbọ́n ìrẹ́ ọlọ́wọ́ bá má fìyàn kankan lẹ́nu wọn rí i pé ó ká sí àwọn eléyìí kúrò lẹ̀ ó ká wọn kúrò lórí ilẹ̀ àwọn eléyìí mo ṣe wò ó bọ́ bá ṣe ń bímọ kò kéèyàn làwọn náà mọ̀ bí torí pé ìlànà tó tọ̀ làwọn ọmọ náà mọ̀ tọ́ ìrẹ́ ọlọ́wọ́ bá kásẹ̀ wọn káwọn kúrò lórí ilẹ̀ àdúrà tí anábìnú àrísọ̀rọ̀ wasalam tó padà ṣe ní ìparí bó ṣe ń bẹ ní ìparí sóra tí adarúkọ sóra tó lù ọlọ́run wá sọ fún pé ó ti gbìyànjú fàáhẹ́yìnà ilé yìí ọlọ́run ni àwa sọ fún wípé anisnail fúlkẹ̀bí ayúnina lọ́ṣọ́kù ojú mi àwọn ọlọ́run ọba àmà pẹ̀lú wáyé àwọn ọlọ́wọ́n bá fàìdájá àmúrúná tó bá parí ọkọ̀ ojú omi yẹ tí àṣẹ àwọn ọlọ́wọ́n bá dé ọ̀fára tẹnúr tó di pé ẹ̀tẹnúr ibi tán ti ń ṣe búrẹ́dì tómi bá ṣẹyọ ń bẹ̀ lára mi nìyẹn omi ó ṣẹyọ láti ilé búrẹ́dì ni ibi tán ti ń ṣe búrẹ́dì náà ibi ilé búrẹ́dì yìí ni wọ́n máa ń mọ kíní ẹ̀ tí ó ga sókè ṣùgbọ́n bí tó ga yẹn gangan ibẹ̀ lómi ó ti ṣẹyọ kó lè kẹlẹ̀ mọ̀ pé nǹkan tí yóò síríọ́sì ni tó bá ti ní pé oníṣàyìn yẹn ni fasluk fi ahlika min kulli zawjaini ithnain inú àwọn ẹbí rẹ máa fi wasluk fiha min kulli zawjaini ithnain wa ahlaka illa man sabaqa alayhi alqawl ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ àwọn tó máa juwọ́lẹ̀ fún ẹ ní ká wọlé akọ wọn ni obìnrin ni àti gbogbo wọn kan gbogbo ọ̀nà oríṣiríṣi àwọn kan máa mú wọbẹ̀ ilà mọ̀sáfà wà áhàlàk àtàwọn ẹbí rẹ̀ náà ní gbogbo náà wọlé pẹ̀lú ẹ̀ tó bá ti rí sáyìn pé omi ṣẹyọ lé búrẹ́dì ìtú àṣẹ ni ilà mọ̀sáfà kọ àlè nìkan àfàwọn tí ọ̀rọ̀ bá ti gbáwájú pa wọn wípé ẹni ìparun làwọn minhum wala tukhatimi fil ladina zalamu innahum mughraqun ọlọ́ni àwọn tí wọ́n ṣe àbùsí fún ẹ̀mí ara wọn lẹ́yìn ìgbà tó ti ṣe wáàsí ṣe wáàsí bí a náà mọ̀lẹ́bí rẹ ní àbáwọn ọ̀rẹ́ ní ọlọ́ni má bá mi sọ̀rọ̀ ń pa wọn àwọn ẹ̀yẹn wọn ó tẹ̀rì sínú omi yìí ni wọn ó tẹ̀rì sínú omi yìí ni sọ̀rọ̀ fọlọ́ jẹ́ pé òdodo lèèyàn gbọ́dọ̀ dúró tì ẹ̀ ó takò màmá mi ni ó takú bàbá mi ni ó takú kíní kan ni rárá èyàn gbọ́dọ̀ dúró tí òdodo so anábì náà alẹ́sọ̀lọ́tọ̀ salam ó ṣe wáàsí fún àwọn èèyàn ní náírà 50 years ṣùgbọ́n wáàsí tó ṣe náà àwọn èèyàn 80 péré or less làwọn tán nígbàgbọ́ nínú ẹ̀ gbogbo àwọn yòókù wọ́n fi ṣe ẹ̀yẹ́ ni torí pé wọn ò fẹ́ kéèyàn kan jẹ gàbá láwọn lórí ṣùgbọ́n gbà tí ọlọ́wọ́ bá padà dé ìyà yẹn padà jẹ́ nǹkan tí ó mú gbogbo wọn ní àfàwọn tí wọ́n gbà fún anabi nuh alayhi salatu wa salam nìkan abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọ̀kẹ́ nípa ọ̀kan wa ó rọ̀ ọ́ fún ọ̀rọ̀ rẹ̀ ó ṣe wá lẹ́ni tí ó máa tẹ̀lé ìlànà anabi muhammad sallallahu alayhi wa salam ìfẹ́nu àtòrí kunkun àtagídí tí ó kì í jẹ́ kí wọ́n lè ju wọ́ọ́lẹ̀ fún àṣẹ ọlọ́run bá abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala kó yí àwa àti àwọn ẹbí wa kó yí àwa ya àwọn nǹkan wọ̀nyí وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك